Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ̀yin náà mò ń kí. Ẹni ọgbọ́n tí ò fà mí kún ọgbọ́n mọ èyí tó ti ní. Wọ́n gbàgbọ́ wípé àwọn àgbà bọ̀ wọ́n ní ọgbọ́n ọdún ní òmùgò ẹ̀mí ìní. Ọgbọ́n tí èèyàn bá gbọ́n tí ò bá kọ́ ọgbọ́n kún, irú ọgbọ́n bẹ́ẹ̀ padà á gbọ́n dànù. Bí ìgbà wọ́n bá gbọ́n mi àkàsì dànù nílé ọlọ́bàtálá ni. Òṣìṣẹ́ ọwọ́ ni, ìṣòwò ni ohunkóhun téèyàn bá ń ṣe èèyàn máa kọ́ ọgbọ́n kún ọgbọ́n tó ti wà ńlẹ̀ lèèyàn fi bá gbà mu ní gbogbo ìgbà béèyàn bá torí pé mo ti ní mọ̀lẹ́ tí ò bá wòye láti ní ọgbọ́n sí lọ́dún yìí irú ẹni bẹ́ẹ̀ ó padà dàkọ̀tì ni o ká má bàa wá dàkọ̀tì ká má dẹni àná látòní èyí tó dára ni wípé bí a ṣe ń tẹ̀síwájú nínú iṣẹ́ wa níbi òkú wa ká tún gbìyànjú láti máa kẹ́kọ̀ọ́ sí nípa nǹkan tá à ń ṣe o ká lè nímọ̀ sí i ká lè máa bágbà mu ní gbogbo ìgbà